ẹni tọ́lọ̀ ń bá gbárùkù tì torí bá gbárùkù tì náà ní dànkà wò tí bá sí dédé ẹ̀kú dédé àkókò yìí bìkìbì tẹ̀tì láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. ààrẹ ọmọ gbé owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún fi lówó ẹ̀ ní màsọmàsọ very quick one. tó ń jà àwọn èèyàn wa ní Saudi Arabia àwọn tó wà stranded ẹ máa láǹfààní láti gbóhùn lẹ́nu wa ipò táwọn èèyàn wọ̀nyí wà wọ́n nílò ìrànlọ́wọ́ wa ìrànlọ́wọ́ tí wọ́n nílò náà ni wípé láti kó wọn kó lórílẹ̀‐èdè Saudi Arabia láti kó wọn wá sílé wọn ò ní èdè jù bá náà lọ. sọmọ kí níbikíbi nílẹ̀ kílẹ̀ nílékílẹ̀ ibikíbi táfífẹ́ kìíní ń fẹ́ dé ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́rìn kejì rẹ tọ́jú rẹ ìjọba orílẹ̀-èdè nàìjíríà náà là ń pè àwọn ni lágbára láti ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn. bákan náà ni mọ́mí wa àbíkẹ́ dábírí the woman is doing wonderfully well honestly ipò tí wọ́n fi wọ́n sí ipò tí wọ́n wà ipò tí wọ́n kójú òṣùwọ̀n dáadáa fún ni as chairman and chief executive officer Nigeria Diaspora Commission. Mama, yìí ń ṣiṣẹ́ takuntakun màmá yìí ń gbìyànjú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún àwọn èèyàn tí wọ́n wà ní diaspora àti àwọn tí wọ́n ń pọ́n lójú àti àwọn tí wọ́n ń ni lára lókè òkun káàkiri kàkàkiri pápá ìpanu màmá ti response àwọn tó wà lórílẹ̀‐èdè Ukraine àwọn tó fẹ́ kúrò ní Ukraine tó fẹ́ sá àsálà fún ẹ̀mí wọn ṣiṣẹ́ ọ̀lẹ́ daṣọ ìyàbò rà sùn ẹnì bọ́lẹ̀ kúrò mọ́gbọ́n ẹ̀kọ́ àwọn èèyàn wa tó wà ní Saudi Arabia especially àwọn obìnrin àwọn tí wọ́n ti kó láti oṣù mẹ́fà ń bẹ láàrin wọn ilé tó ti lé lóṣù mẹ́fà ń bẹ láàrin wọn lóṣù mẹ́ta ń bẹ láàrin wọn lóṣù kan wà láàrin wọn tí wọ́n ti tì wọ́n mọ́lé wọn ò láǹfààní láti bá tẹbí tọ̀rẹ́ sọ̀rọ̀ wọn ò láǹfààní láti jáde kúrò níbi tí wọ́n wà kò sẹ́ni tó lè mú wọn jáde ńbẹ̀ ilé tó tiẹ̀ tó wá burú jù wípé wọ́n ní lára àwọn ẹ́mbàsì nàìjíríà tó wá lẹ́yìn pé wọ́n wá gba pásítọ̀tì lọ́wọ́ àwọn àwọn ọ̀gbọ́n mokò àwọn ọ̀gbọ́n ọ̀rọ̀ ọ̀ńbọ̀mọ́ látìgbà tí wọ́n ti wá gbẹ̀yìn. gbogbo àlùbọ́sà àkọ́kálá ntí ẹ̀dá bá gbìn náà ló máa ká ntí n bá gbìn ni wọ́n ká ntọ́ bá gbìn ló máa ká ẹnìkan kò ní gba àlùbọ́sà kó wọ ẹ̀fọ́. ọmọ ènìyàn. kò ọwọ́ rẹ̀ wò kí Jésù tó dé yẹsẹ̀ ọwọ́ rẹ̀ wò kọjọ́ ìdà tó dé bó bá ṣe búburú ni tètè lọ yí padà bó bá ṣe rere ni kò sì má ti tẹ̀síwájú. ẹ̀rù ayé lóòótọ́ lógún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Ukraine ṣùgbọ́n mo láǹfààní àti wí fún ọ wípé ogun tí ń bẹ ilẹ̀ Nàìjíríà ṣe kò fẹ́ ju ti Ukraine lọ ntọ́kàn ṣẹlẹ̀ ní ti Ukraine ni pé àwọn sọ́jà náà ni wọ́n ń gbébọn agbámọ́ tankì ju bọ́ǹbù ju mísáì síra wọn àwọn tí wọ́n ju mísáì sáwà lábẹ́rẹ́ ń bí wọ́n mọ̀ pọ̀ jẹ́ o ibi ń ju mísáìlì sí wa ìṣẹ́ àtòsí ń ju mísáìlì sí wa àìní ń ju mísáìlì sí wa àwọn ajínigbé ń ju mísáìlì sí wa àwọn yahoo yahoo wọ́n ń ju mísáìlì sí wọn àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ lówó òjijì àwọn náà ń ju mísáìlì sí wọn ǹjẹ́ ẹ tí wọ́n ń ta lítà pẹtrólù kan báyìí ibo lẹ tiẹ̀ ti rí ilé epo gan láti rà á kọ́lọ́ọ̀gọ́sà ń lo wa mọ̀ nílé pẹ́pọ̀ lórí ètò yìí ìdí ni pé àrèpọ̀ ń rà dàbí alára kásákàn rí eléyìí tá a fi tàn jẹnẹrétọ̀ náà ni. ìlú táwa kì í ṣèlú tí iná abẹ́ ti dúró dáadáa ìdẹ́nu tí mo fi ṣe pápápá ntọ́ mẹ́ta ń bẹ̀ náà ni wípé kí àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn kí wọ́n gbé ìgbésẹ̀. ẹ jẹ́ kí n kọ́kọ́ play ọ̀rọ̀ tí um, mọ́mí wa àgbékẹ́ dábìrì tí wọ́n sọ nípa àwọn tó wà ní Ukraine then kí wọ́n padà sórí àwọn ti Saudi Arabia pápápá ni mo ṣe é kí ṣe fún wa tó lè fọwọ́ lẹ́rán. kí ló ṣe fún wa tó lè. Hi everyone. For Nigerians in Ukraine trying to cross over to Poland, there are eight borders between Poland and Ukraine, but four borders are recommended. These are the four borders. ó dàbí ẹni pé mi ni màá kà wọn bọ́dà yẹn fún yín. bọ́dà wà ní wọ́n pè ní uh, ebrinev waruska eh, ìyẹn ló wà ní sobieskiego ní eh, lubiska kroskwa eh, nọ́mbà táwọn tí wà ń bẹ̀ tí wọ́n máa láǹfààní láti pè tẹ́ bá láǹfààní tàbí tẹ́ níyàn ń bẹ̀ ẹ kọ àwọn nọ́mbà yìí plus four eight plus four eight seven plus four eight seven two nine two seven five three one six. tẹ́ bá léèyàn ní Ukraine tó fẹ́ kírọ́ọ̀sì tó fẹ́ gbà wọ́n bọ́dà yẹn nọ́mbà tó máa pè ní plus four eight seven two nine two seven five three one six. bọ́dà àkọ́kọ́ nìyẹn bọ́dà kejì ìyẹn wà ní suwẹ́rìtìá ẹ̀mí eh, ọmọ pé jàre fóònù nọ́mbà tẹ́ máa pè lélẹ̀ plus four eight five seven nine two zero one seven seven five plus four eight five seven nine two zero one seven seven five. bọ́dà kẹta olóòrùn ni medica uh, sejini uh, ìyẹn wà ní uh, medica fóònù nọ́mbà tẹ́ máa pè ní plus four eight seven two nine two four two five one six plus four eight seven two nine two four two five one six. bọ́dà kẹrin òun náà lélẹ̀ yín kọ̀rọ̀wíṣkà sẹ́mà òun náà ní àdúgbò bẹ́ẹ̀ wọ́n pe bọ́dà yẹn ní budomiers budomiers nọ́mbà tẹ́ máa láǹfààní láti pè náà ní plus four eight seven three nine four nine three five four one plus four eight seven three nine four nine three five four one àwọn bọ́dà mẹ́rin tí wọ́n ní wọ́n ṣèfù nìyẹn. náà wọ́n ní tẹ́ bá ti dé àwọn bọ́dà yìí uh, kẹ́ ẹ pèsèǹtì uh, address, yìí uh, okay as your destination address with the border uh, with the border controls address ẹ máa pèsèǹt ní zero two dash nine five three kosiaxi that is kosi. I A R Z Y two two B comma zero two dash nine five six was wazawa wazawa wazawa wazawa W A R S Z A e W A ìyẹn nìkan wọn nìkan produce gẹ́gẹ́ bí àdírẹ́sì ibi tí wọ́n ń lọ. Okay. Now, Nigerian volunteer groups as well as staff of the Nigerian Embassy will be at these borders to help you out. We're also going to provide you contact details of these Nigerians that will be there to help you out and the convergence point. Now, if you're in Ukraine and you're not in a place directly affected, it's advisable that you stay where you are. There are forms you can fill. There are uh, people to call, WhatsApp group to call. Every information will be provided on our website, bitcom.gov.nl NGA. So go to that website for further details. and we continue to update you. Our thoughts and prayers are with you. And stay safe. So here are further details ẹni tó bá ní ìdí fídíò yẹn béèrè lọ́wọ́ mi lórí whatsapp máa fún ẹ. ọwọ́ lẹ́ran kò máa kò bí wọn. náà àwọn torílẹ̀-èdè Saudi Arabia kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. àwọn ọmọbìnrin wa tí wọ́n lọ sí àtìpó tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n wá nǹkan tí wọ́n jẹ lọ tí wọ́n ń gbìyànjú gbókèlé wọ́n ti fẹ́ pọ́n lórí lọ sórílẹ̀-èdè Saudi Arabia. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ti wà nípa Saudi Arabia tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nípa bí wọ́n ṣe ń lo àwọn ọmọbìnrin wa lọ́hùn a rò pé ó ti dẹ́kun ni a rò pé wọ́n ti stop ẹ̀ ni arùgbé kò ṣẹlẹ̀ mọ́ ni. lóòótọ́ láwọn àkókò táwọn nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ èèyàn náà fẹ́ máa béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí làwọn èèyàn yìí náà ń wá lọ síbẹ̀. ṣùgbọ́n kọ́lọ́mù ọba ọmọ dà wá láàmú kọ́lọ́mù mọ̀ fi àtijọ́ àti mu wá síbi tọ́há. bílà ọ̀bá ṣe é gbé náà lèèyàn gbé lálàá bí bàbá èèyàn bá fọ́ mú gbó lèèyàn fọ́ mú gbòrò bébè kan ò da ibì kan èèyàn gbìyànjú bòmíì náà ni. nǹkan tó sàwọn ọmọbìnrin nìyí tí wọ́n fi gbéra lọ sórílẹ̀‐èdè Saudi Arabia but unfortunately àwọn èèyàn tí wọ́n mú wọn lọ gẹ́gẹ́ bí agent nígbà tí wọ́n bá ti tì wọ́n dé àkókò kan débì kan dé sáà kan òun náà ni wọ́n yọ sọ́ọ̀kì tí wọ́n padà lẹ́yìn wọn. majority àwọn èèyàn wọ̀nyí tí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí ní ní problem àwọn agent yìí ọ̀farí ló ń borí ìjàpá ni wọn ò ní ṣe ìrànlọ́wọ́ kankan fún wọn kí làwọn tí wọ́n ṣe kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn òun náà ni wípé funfun ni funfun ọmọ jẹ́ láéláé dúdú náà ni dúdú ọmọ jẹ́ láéláé Nigerians nìkan nìkan kọ́ ni kínní ìṣẹ̀lẹ̀ sí ní Saudi Arabia ó ń ṣẹlẹ̀ sáwọn African countries tó kù ìyàtọ̀ tọkàn wá ń bẹ̀ ni pé ó dá African countries wọ́n ti wá kó àwọn èèyàn wọn kó níbẹ̀ wọ́n ti wá evacuate àwọn tó jẹ́ tiwọn nàìjíríà nìkan ni àwọn citizens wọ́n sì wà ní Saudi Arabia. ibo ni wọ́n kó wọn sí gbèsè bíi ìgbádùn òtẹ́ẹ̀lì kọ́ ni wọ́n kó wọn sí kìsì pé wọ́n lọ́ọ̀jì wọn kìsì pé wọ́n ń sun ohun àsùnfà tọ́ ohun àsùnfà lálámbi tí wọ́n wà pé kí wọ́n kó yan tààtì sínú yàrá kan ibi tí wọ́n ti ń sùn náà ni wọ́n ti ń gbọ̀nsẹ̀ tí wọ́n ti ń tọ̀ òórùn lọ́lọ́gan ọjọ́ gan omi inú ibi tí wọ́n fi wọ́n sí olùmọ̀ ṣiṣẹ́ débi pé wọ́n láǹfààní láti wẹ̀ bó ṣe wù wọ́n tọ́jú ara bó ṣe wù wọ́n jẹ nǹkan tó wù wọ́n tí wọ́n bá rí tán bá fún wọn òun náà ni wọ́n ń jẹ. gbogbo fóònù tí ó lè lo dátà pátápátá ni wọ́n ti gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ọmọbìnrin wa tó wà ní Saudi Arabia dojúmọ́ náà ni wọ́n fi ń sunkún dojúmọ́ ni wọ́n fi ń ṣàìsàn dojúmọ́ àbí kí n sọ pé láti ìgbàdégbà náà ni àwọn kan láàrin wọn ń papòdà tí wọ́n ń jọ́lọ̀ nípè ìbẹ̀rù káwọn tó kù níbẹ̀ náà káwọn náà má lọ rí jọ́lọ̀ nípè ló jẹ́ kí wọ́n máa pe gbogbo ẹ̀yin tí eh, ẹ wà nípò ìjọba pátápátá especially eh, ààrẹ Muhammadu Buhari àti. Uh, Eh, ìyá tó sọ̀rọ̀ tán ní ìsìn Àbíkẹ́ Dábẹ́rẹ́ eh, tí wọ́n jẹ́ chairman and chief executive officer Nigeria diaspora commission ṣe rántí wọn wọ́n ti fìgbà kan wà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìlú Àbújá rí this woman is doing wonderfully well ẹmọ mi dáadáa a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ká ní woman yóò ṣe dáadáa ni a sọ pé wọn ò ṣe dáadáa màmá yìí ń gbìyànjú. àtúwá ń pè wọ́n pé ọlọ́run ò ní pín ní pàmà àánú ọlọ́run alàyè ò ní fi sílẹ̀ ẹ̀ ní fi sílẹ̀ gbé ẹlẹ́ni rù ẹrù àwọn ni former chairperson of the house committee on diaspora affairs nígbà tí ó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà náà ọ̀rọ̀ mẹ́jẹ àgbà àkókò ara wa ohun tí àwọn ọmọbìnrin yìí tí wọ́n ń là kọjá òun náà ni wípé ọ̀pọ̀ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àwọn ọ̀gá wọn kàn déédéé lọ rìpọ́ọ̀tì wọn ìsídà kan sọ wípé wọ́n jí owó àwọn gbé tàbí kan sọ pé wọ́n jí góòlù meanwhile àwọn ọmọbìnrin yìí ọ̀jalè wọn ò jí nǹkan kan lóòótọ́ la máa sọ wípé a lè gbẹ̀rí èèyàn jẹ́ ǹjẹ́ ni pé àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ àdèmúlẹ̀ tó ní olè lójú ṣùgbọ́n ká ní wọ́n ń jalè gbogbo wọn kọ́ ni wọ́n jalè ká ní wọ́n jí góòlù gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún kọ́ ni wọ́n ní góòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n látàrí pé wọ́n ti jẹ wọ́n lówó oṣù tọ́pọ̀ bíi owó oṣù mẹ́ta owó oṣù mẹ́rin ẹlòmíì ti ṣàdéhùn pẹ̀lú ọ̀gá ń bá iṣẹ́ pé mi ìfẹ́ máa gbò gbà wọn ó yẹn sọ́wọ́ kí n má bá a na ẹ má bá a rí jọ tó bá ti do oṣù mẹ́fà tó bá ti dọdún kan máa gba gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan kì sí máa lọ fi ṣe nǹkan tí mo bá fẹ́ fi ṣe nígbà tí mo bá ti ṣiṣẹ́ yìí tó ti pọ̀ dáadáa ìgbà náà ni àwọn ọ̀gá ó ní táìmù tó yẹ kí wọ́n sanwó ọ̀yà fún aláàrù tí um, ọlọ́ndẹ̀ sọ wípé oògùn aláàrù oògùn aláàrù kò gbọ́dọ̀ bẹ instead tó fi yẹ kán sanwó fáwọn èèyàn wọ̀nyí ìgbà náà ni wọ́n gbé excuse dé wọ́n lọ rìpọ́ọ̀tì wọn ní station pé wọ́n jalè wọ́n di owó àwọn àwọn ọlọ́pàá dẹ̀ máa arrest wọn talisi olóòótọ́ àtòkòrò ẹni kálábòsí ó dájọ́ kò sẹ́ni tẹ́sí ó gbè tó jẹ́ lọ òpòrọ̀ ń gbilá oníwà yóò ń pin pákí inú oko alábòsí òun náà ni wọ́n ń dá gbogbo ẹ̀ sí nítorí túmọ̀ sí ni pé àwọn aráàlú tọ́jú ọmọ ìlú tọ́jú ọmọ onílẹ̀ òun náà ni àwọn ọlọ́pàá máa gbè sí lẹ́yìn wọn ò ní gbọ́ ẹjọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn iṣẹ́ kí náà ni wọ́n ń ṣe kò yàtọ̀ síṣẹ́ ọmọ ọ̀dọ̀ lára wọn láti gbọ́ ilé tó jẹ́ pé àwọn ọkọ̀ ọ̀gá wọn wọ́n fi tìpátìkú kò bá lájọṣepọ̀ lára wọn láti gbọ́ ilé ìtọ́jẹ́ pé àwọn ọmọ ọ̀gá wọn wọ́n fi tìpátìkú kò bá wọn lájọṣepọ̀ ǹgbẹ́ tọ́ọ̀bá gbà ń rìpọ́ọ̀tù ẹ tàbí tọ́ọ̀bá gbà má ṣe báyìí fún ọ kò síbi tán ti máa rókò ẹ o wọ́n máa wéèsì ẹnu wọ́n máa sọ ẹnu ni o all those things wọ́n máa ń tírẹ̀tì wọn àwọn tí wọ́n bá lè fara wọn lẹ̀ wọ́n fara wọn lẹ̀ àwọn tí ò lè fara wọn lẹ̀ wọ́n ń gbà fọ́lọ́ ṣùgbọ́n wọ́n fojú wo náà àwọn ìjìyà tó láì dènà gbọnu púpọ̀ àwọn èèyàn wọ̀nyí òun náà ni wọ́n wà nínú ibi tí wọ́n tì wọ́n mọ́ possibility ń bẹ kẹ́ mọ́ gbọ́ voice wọn dáadáa aná ni wọ́n dọ́gbọ́n rìkọ́ọ̀dù hàn rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n pè òun náà la gbọ́ dọ́gbọ́n rìkọ́ọ̀dù ẹ̀ but network yóò fi gbogbo ara dá wọn láǹfààní láti máa sọ̀rọ̀ nínú ibi tí wọ́n tì wọ́n mọ́ tá a lè pè ní sẹ́ẹ̀l wọ́n fi àwọn èèyàn kan ọ̀kọ̀ọ̀kan ṣe lídà níbi tí wọ́n tì wọ́n mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Ghana ni wọ́n fi ṣe lídà ńbẹ̀ ṣùgbọ́n eh, àwọn ìjọba ìlú wọn ti wá kó àwọn tí wọ́n jọmọ Ghana kúrò níbẹ̀ ẹ̀rọ wá di wọ́n wá gbé gbígbà tí èèyàn ní chairman àbí gọ́fúnà nínú sẹ́ẹ̀lì náà ni òun wá gbé ọ̀pá àṣẹ lé ọmọ Nàìjíríà ti ń bẹ́ńbẹ́ ìyẹn ẹni tí ó kọ́kọ́ sọ̀rọ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ Haúsá ń bẹ́ńbẹ́ Yorùbá ń bẹ́ńbẹ́ ọmọ wà láàrin wọn eh, so ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́

gbogbo nàìjíríà ti àwọn ọ̀gá àgbà ọ̀gá kan sì ń gbẹ̀dẹ̀ fún wọn kan tí wọ́n lé lọ́ra sí wọ́n fi ilé ìkó mọ́tẹ̀ báyìí ọkọ tó pa pa àkóso wọn ìgbé àkóso wọn níbi náà kò yẹ ẹ̀ arúgbókó arúgbókó ẹ̀jẹ̀ wa torí ní ọ̀sẹ̀ ìjọ lọ́síà ẹ̀dìgì ìrànlọ́wọ́ pẹ̀lú ìgbéyàwó àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìgbàyàrá wọ́n fẹ́ fún wa báyìí kò lọ́dẹ̀ mọ́ náà ṣe kó jẹ́ ká máa lọ sílé ká mọ̀ nǹkan tá a máa ṣe bọ̀ nígbà tó ń wó nípa ìbò wa ni ìyẹn wọn kò kí lọ sí ìsìnkú tó ń jẹ ibi ilé ọ̀rọ̀ ẹ̀jẹ̀. ẹ̀lú ẹ̀ka lẹ́tà arúgbókò ẹ̀jọ̀ ìyá òkè ìgbà àti ìyá àgbà sọ́kè ìtọ́jú ayé ìgbà àdúrà ti ẹ̀dùn jẹ́ màá ni wọ́n ti mú wa tó a bọ̀ ní ìgbà wọ́n kàn wọlé wọ́n kó àwọn èèyàn tó wọn ọ̀fẹ́ gbé àwọn ọ̀fẹ́ kí àwọn tí ò kíwe kó rí mi ní ìgbìmọ̀ ọ̀pọ̀ kí ṣe nàìjíríà nìkan ni wọ́n kó gbogbo àwọn black náà kó ọ̀dùn kọ́lé mi ìgbà gbogbo àwọn kọ́ṣù ìkókù wọn wá kó àwọn èèyàn wa táwọn èèyàn wọn kọ́ṣù wa nìkan ni wọ́n yọ ìyọ́nìkà tó ti títí wa ni pé wọ́n gba pásítọ̀tì tó wà ìyá rẹ̀ kọ̀ọ̀kan wọn ò tẹ̀lé títí wa rárá ẹni bí yóò gbà ókè rárá yàrá náà ti tọ́lẹ̀tì òun rò bóyá ìjọ ń kọ́ dàgbà fún ẹ̀jẹ̀ wọ́n fi fún mú lásán ẹ̀jẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ fún wa lọ́sọ̀ọ́sì bàbá ní ara yóò yá lójú àtàwọn àwọn tó ń fèsì sọ̀pọ̀ ẹ̀yọ̀ mẹ́rin lè fèsì sọ̀pọ̀ pàṣẹ mọ́nàmọ́. ẹ jẹ́ lọ́wọ́ ẹ̀ náà àpolongo fáyé kọ́ wá kó wa kọ́ máa nàìjíríà ba kọ́ kó. ẹnì kejì ló sọ̀rọ̀ yẹn. Thank you àṣẹ kankan àṣẹ àwà tí ò dá àwọn oníbọn ní tí ìwé bá ti yẹ wáyà bá nínú ìfẹ́ ìlérí ṣe fún ara yín mọ́ ọmọ ní ká máa lọ ọmọ nípa káàkiri àwọn náà ń já ilẹ̀ wọ́n kó àwọn èèyàn ẹlòmíì wọn ti já ilẹ̀ pọ̀ wọ́n á kó pọ̀ wọ́n á kó gbogbo ẹ̀rù ẹ̀ ìyẹn ti ẹ̀ wọ́n á tó lómi ìtọ́jú lómi tó wá tó. Àwọn ọ̀rọ̀ ṣàárẹ̀ àpọ̀jù. kankan kò tọ́ sí tùkọ́ sí kankan gbọ́dọ̀ kan ní ìdókòwò wá láwùn yẹn wọn nítorí wọn fẹ́ fojú kókó yẹn wọn bọ̀ nàìjíríà nìkan ló wá ní gbogbo ẹgbẹ́ ìrànlọ́wọ́ sí wa wọ́n ti wá kó wa mú alábẹ́jẹ́ nígbàjọ́ àfẹ́ àfẹ́ àpòkù aránṣẹ́ ẹ̀jẹ̀ ká àrùn ẹ̀sà máa rẹ̀ gbélé sà ẹ̀jẹ̀ jẹ̀rọ fún wa ní ní twenty eight twenty twenty twenty two ẹ̀jẹ̀ sànú wa sà. èmi kọ́ mo lè sánú yín o.

da gudu da zafi da zuwa haka so ka ji su da tsaya suka yi da har da rana a kawo danki shinkafa ko shiya daya ruwan miya ko shiya daya shi za ka cika zanna a gari in da ya ba ka tubu a ba ka tubu daya wallahi abin duk yunwa ta kama wa ba mu lafiya amma ce za mu asibiti kuma a kara asibiti yan sanda asibiti su kare su ce kan ya mutu ba ba za mu ba in mun ta ka ga ba ta lafiya sai a kai a kaso ko da ba abin da zai mai yi mai ni ne ta kai a ba da ake shi ne shi ga ni da hawan jini ga ni da sukari ga ni da da ya ta a shi da ni ba da a ce da a ka magana ko wannan Najeriya ta fara magayawa billahi alazim kowa ya ba mai kyau ba a taimaka maka da kudin ka ma in an wata ko a kawo maka ni kwanta da kewa ciki Kai kashi kashi amma ba ce ba a wata duk wata da kuɗi a cikin shi kayan da kake da cikin kayan dabba in dabba ce an yi masa magana cikin tugo sun zo sun kashi wasu wanki da farko sati shida kenan ba wanda yake kanzan da suka dawo suka yi ma wasu da mutum ba sai ya sake ba da wasu to mu ba mu ga mai amfani da fara mutum ana tafiya ba su sabon da mu ba har bó tiẹ̀ jẹ́ wípé àgbọ̀ èdè tí haúsá yẹn ń sọ èmi ọ̀gbọ́ majority yín lè gbọ́ ṣùgbọ́n tí ó ń túmọ̀ sí tàbí nǹkan tí mo mọ̀ pé òun náà sọ ni n táwọn tó kù ẹ̀ ti sọ síwájú. lóòótọ́ gọ́fìmẹ̀ntì ẹ̀ mọ̀jẹ́ káwọ́ pé àwọn èèyàn wọ̀nyí àwa kọ́ la wọn ṣẹ́ ìjọba kọ́ ló wọn ṣẹ́ ní tòótọ́ tàbá ní tanra wa. ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ṣàlàyé lánàá ìwé wọn ti jó tán so tíwé wọn bá ti jó tán bẹ́ẹ̀ àwọn yẹn ń react sí wọn badly. ìdí pé irọ́ ọ̀dà ẹni tí ń pagun ọ̀làlàáfíà bọ̀tì síbẹ̀ náà ọmọ ẹni ò ní burú káwa lè fẹ́ kò pajẹ. sòfà táwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n ti lọ síbẹ̀ tán ti dìde ìrànlọ́wọ́ sáwọn èèyàn wọn láti gbé wọn kúrò ń bẹ̀ à ń bẹ ìjọba orílẹ̀-èdè ẹ dákun ẹrì bá wa kó wọn kó níbẹ̀ o màmá wa àbíkẹ́ dábìrì eré wa. ẹni ìdálẹ̀ àbá. ọlọ́run ràn yín lọ́wọ́ ọlọ́run títí bá ń ṣe láti gbà yóò ní pín nípa lágbára ọlọ́run ẹ̀ẹ́ni ṣètì ẹ̀ẹ́ni ṣiṣẹ́ ẹ̀ẹ́ni kúsọ́nà bí efin ọkùnrin tí ń sun ara fọkùnrin ẹgbẹ́ akọṣẹ́ ní í ṣe bí àwọn èèyàn mi ò mọ̀ ìmímọ̀ wípé akọṣẹ́ lè ṣe gẹ́gẹ́ bí obìnrin akọni nìyẹn o God bless you ma wẹ́dọ̀ ma. ẹ dákun ma ẹ bá wa gbìyànjú láti dìde ìrànlọ́wọ́ sí àwọn èèyàn tó wà ní Saudi Arabia yìí báwọn ti Ukraine ṣe nílò ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà nílò ìrànlọ́wọ́. fún wa kan dá lórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ eléyìí tí mo ní kí n mú wá pápá àgbá fún wa náà lélẹ́yìí o àwa tá a bá wà ní pòsíṣàn tá a ti láǹfààní láti ran àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ ẹja dìde ọ̀nà lọ́wọ́ ọ̀hún. wẹ́ẹ̀lì oníṣà ìdáhùn ẹnìkan béèrè pé ó dàbí wọ́n pò ó pé kí ló dé tí mo fi dé fìlà Yorùbá nìṣàn òye ni òye ń tọ̀hún ẹ má bu ẹ má sa ẹ má sọ̀rọ̀ ẹ̀. ohun tí ọmọ ni wípé kíkò nínú agitation yìí ò túmọ̀ sí wípé n ò béèrè fún Yorùbá nation tàbí n ò fún ìran Yorùbá. ẹ má pè mí ní agitator mọ́ ni mo sọ mo dẹ̀ mí ni ẹ má pè mí lágitator mọ́. ìdí ni pé agitation nìkan kọ́ ni iṣẹ́ mi all rounder. Like, láìkí kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí facebook àkàndọ́rọ̀ awíkóńkó subscribe sí youtube channel mi awíkóńkó tv awíkóńkó tv. náà ẹ̀yin èèyàn kan béèrè wípé kí n pòsì kíní yẹn lórí facebook máa pòsì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà ní ti bá pàdé ṣùgbọ́n fáǹfààní àwọn tí ò ti bá pàdé torí ẹ̀ ń tọ́mọ̀ yí ọmọ tọ̀hún ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ẹni tí yóò rí lọ́dọ̀ tèmi kọ́ ni yóò rí lọ́dọ̀ táyé àbí kàǹdé àbí dòwú àbálàbá àbí dògbé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 àtìmí àtẹ̀yìn tààtọ̀ dáàjọ rí bẹ̀dọ̀ ìbẹ̀rẹ̀ oṣù tuntun march lágbára ọlọ́run àròpin rẹ̀ àròpin ọdún yìí àti púpọ̀ lókè ìpẹ́ lágbára ọlọ́run god bless you all bye for now. ẹ̀wọ̀n ènìyàn ẹ̀wùráyé lóde náà.